mákindé kọlu tinubu ìfàkókòṣòfò lásán ni kẹ́ ẹ máa béèrè èrò àwọn gómìnà lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ o gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé ti bẹnu àtẹ́lu ìlànà tíjọba àpapọ̀ là kalẹ̀ láti ṣèdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ èyí tí ààrẹ bọ́lá ahmed tinubu yan ìgbìmọ̀ kan láti ṣàyàn rẹ̀ láìpẹ́ yìí mákindé ní ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ṣẹ̀ṣẹ̀ dìgbà táwọn gómìnà bá tún ń kọ̀wé ṣọwọ́ láti fi hàn bóyá wọ́n nífẹ̀ẹ́ sí i tàbí wọn ò nífẹ̀ẹ́ sí i ọ̀rọ̀ ohun tó wúlò tó sì pọn dandan tó yẹ kíjọba gùnlé láìsọsẹ̀ ni ó ní fífi àkókò ṣòfò lásán lòun rí gbogbo ìbéèrè tí wọ́n fẹ́ máa bi àwọn gómìnà wọ̀nyí sí. Si Mákindé sọ̀rọ̀ yìí nígbà tó ń dáhùn ìbéèrè lórí ètò iléeṣẹ́ tẹlifíṣàn Channels kan lálẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹrìnlélógún oṣù kẹta ọdún 2024 yìí Mákindé ní bí ìwà olóòráyè lòun rí lẹ́tà ìfèsìpadà tí wọ́n láwọn gómìnà mẹ́rìndínlógún kan ti fi ṣọwọ́ sí ìgbìmọ̀ tí Tinubu gbé kalẹ̀ sí torí ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kì í ṣe èyí tó tún yẹ ká máa fẹsẹ̀ palẹ̀ lórí ẹ̀ mákindé ní èmi ò sọ̀míìtì lẹ́tà ìfèsì padà kankan nípa ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ o ìpinnu mi lórí ọ̀rọ̀ náà kò farasin kò sì yí padà mo ti rí i ẹ sì jẹ́ kí n sọ ojú abẹ ní kò fún yín bíi ìfàkókò ṣòfò ní gbogbo ìbéèrè èròǹgbà àwọn gómìnà yẹn kì í ṣe ti agídí tàbí ìgbéraga ni mi ò ṣe fèsì o ṣùgbọ́n nítorí mo mọ̀ pé ìgbésẹ̀ náà kò ní jẹ́ ká tètè dé ibi tí à ń lọ lásìkò ni àbí irú ọ̀rọ̀ wo ni ká ṣẹ̀ṣẹ̀ máa béèrè èròǹgbà àwọn ìpínlẹ̀ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ pẹ̀lú bí ìlú ṣe rí yìí tí a sì ń gbọ́ ariwo táwọn aráàlú ń pa lọ́tún lọ́sì gẹ́gẹ́ bó ṣe wí. bákan náà ni gómìnà mákindé tún sọ pé ilé ìgbìmọ̀ asòfin ilé wa ló yẹ kí wọ́n pa kìtì mọ́ra lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kí wọ́n sì tètè ṣòfin lórí ẹ̀ láìsọsẹ̀ ó ní kì í ṣe ti ìgbìmọ̀ tó ń rí sí ètò ọrọ̀ ajé ìyẹn National Economic Council tàbí ti agbanilámọ̀ràn lórí ètò ààbò àpapọ̀ National Security Adviser ó ní ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ gba iwájú àwọn asòfin àpapọ̀ kọjá torí ọ̀rọ̀ tó kan òfin ilé wa ni kó tó ṣẹ̀ṣẹ̀ kọjá sọ́dọ̀ àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ mọ nǹkan tó yẹ kí wọ́n ṣe wọ́n láwọn èèyàn tó lè tètè bá wọn mú iṣẹ́ yìí ṣe ní kíámọ́sá kì í ṣe national security adviser tàbí national economic council ló máa máa sọ̀rọ̀ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ rárá ọ̀rọ̀ òfin ni ọ̀dọ̀ iléègbìmọ̀ asòfin àpapọ̀ ló yẹ kó lọ lẹ́yìn náà ni yóò dé ọ̀dọ̀ àwọn asòfin ìpínlẹ̀ gbogbo tí wọn yóò sì sọ ọ́ dòfin ó tán báyìí ni mákindé sọ. faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online.